أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ fún ọlọ́run ọba olówó wa ọba tó yẹ kó náà ni ọba elétò lórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ kò sí nǹkan tí ọlọ́run ọba ẹlẹ́dàá fi ilẹ̀ tí ò sọ nítorí àti gbáyégbádùn àwọn ẹrúsìn rẹ̀ náà ni. ẹ̀yin aráalé ètò tí ó tún wọlé tọ̀yìn wẹ́rẹ́ yìí òun náà ni ètò yín ètò wa sọ́tòlá hàk èyí tí organisation of tadamle muslimi tí ó ń ṣe onígbọ̀wọ́ rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yí pé lóru òní ètò tí a sọ̀lẹ̀ lórí òun náà ni tí ó ka àwùjọ gbọ̀ngbọ̀ngbọ̀n ọgọ́rọ̀ ọmọ nìyàn pàápàá jùlọ obìnrin òun lẹ́ńtẹ́ pé wà tí ò ní bùjókòó àárín ọkọ àti ìyàwó gbogbo ẹ̀ ti fọ́jú pọ̀ mọ́ra wọn tó sì jẹ́ nǹkan tó yẹ pé òun làpá abú lára àwọn ọmọ tí à ń bí kalẹ̀ sáyé lónìí kí ni nǹkan tí ọwọ́ ń bí eléyìí àwọn nǹkan wo la bùkátà sí kágbóyé tí ò yé wa ti ń jẹ́ kí ìgbéyàwó kó túká láàrin ọkọ àtìyàwó tí lè fi ń fọ́ àtàwọn nǹkan míì tó jọ mọ́ òun náà la máa gbéyàwó lónìí ṣùgbọ́n síwájú kí n tó lọ nínú ilé lónìí èmi nìkan kí mo wà ń bẹ̀ ustaz wa Yunus Shafi'i wọ́n ń bẹ pẹ̀lú wa nílé agodo bákan náà ni ustaz wa Mudhakir Ibrahim àjọ wa ń bi ètò lónìí ni bákan náà ni àwọn alájí wa Dr. Abduljalil Sheikh Alágúnfọn àwọn náà ń bẹ pẹ̀lú wa ní òru òní àwọn náà ni wọ́n jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ wa ní ìdájọ́ òní èyí tí wọ́n sì máa bá a sọ̀rọ̀ lórí tí wọ́n mọ̀ náà fún wa òun náà ni hukuku zaujain kí ni ìwọ̀ tí ń bẹ láàrin ọkọ àti aya tó ustaz ọlọ́run bá yọ̀ kọ́ yín máa ṣe. alhamdulillah. والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه أدقني يدولون الله باتي يقتصي asitọrọ ike àti ìgẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi kí ó kẹ́ kí ó gẹ̀ àti àwọn ará ilé àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yẹ́ wò tó wá dìrọ̀ islam tó fi jọ gbèǹde nkọ́lọ́ jẹ́ kí àwọn náà káwọn nínú wọn. nípa àkọlé tí wọ́n fún mi òun náà ni ẹ̀tọ́ ọkọ àti aya gẹ́gẹ́ bí ìlànà ọlọ́run ọba àlekè ọlá bó ṣe làálẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú Islam nígbà tí yìgì bá ti so ní ọ̀nà tọ́gbà lálàáfíà nínú Islam tá a rí i pé yìgì lélẹ́yìí ó sì ti so ti lálàáfíà ó ní àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ tọ́lọ́ ń ṣe tó gbé kalẹ̀ lórí ọkọ àwọn ẹ̀tọ́ tíṣẹ̀rí àgbékalẹ̀ lórí aya àwọn ẹ̀tọ́ tó yẹ pé àwọn méjèèjì ni wọ́n jọ máa ṣe tìlẹ̀ yìí túmọ̀ sí pé àwọn ẹ̀tọ́ yìí ó pín sí ọ̀nà mẹ́ta èyí tó yẹ pé ọkọ nìkan lọ́kàn láti máa ṣe fún aya rẹ̀ èyí tó pé aya nìkan náà lọ́kàn láti máa ṣe fún ọkọ rẹ̀ èyí tó pé àwọn méjèèjì ni wọ́n jọ máa ṣe. alákọ̀ọ́kọ́ nú àwọn ẹ̀tọ́ yìí gẹ́gẹ́ bá a ṣe pín wọn ìpín àkọ́kọ́ òun náà ni àwọn ẹ̀tọ́ tí ọkọ gbọ́dọ̀ mọ tí ìyàwó gbọ́dọ̀ mọ ṣe fún ọkọ rẹ̀ òun náà láàfin bẹ̀rẹ̀ ọlọ́run bá ti ta wá lólobó lórí eléyìí lórí wípé àwọn ọkùnrin wọn mọ̀ lẹ́tọ̀ọ́tọ́ nílá tó gbangban lórí àwọn aya wọn tọ́jà yìí pé ojúṣe ni ó lórí àwọn aya yìí láti pé kí wọn náà máa ṣe fún wọn ọlọ́ba sọ yìí pé walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf walirrijali alayhinna daraja àwọn obìnrin lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ ọkọ wọn pé kí ọkọ wọn kọ́ máa ṣe dáadáa sí wọn bẹ́ẹ̀ náà sì ni àwọn ọkùnrin tí wọ́n jẹ́ ọkọ àwọn náà lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ kódà ipò tiwọn lórí aya wọn ó tún ga púpọ̀ ẹ̀tọ́ alákọ̀ọ́kọ́ tí ọkọ ní lórí aya rẹ̀ òun náà ni tá à ń pè ní ta'atul mar'ati zawjaha fi ma'ruf kí obìnrin kó máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ tọkọ ń bá pàṣẹ síbi ń tọ́jọ́ ìtẹ̀lé tọlọ́hun ìyẹn ni pé ntí ọkọ bá pàṣẹ sí kò gbọdọ̀ jẹ́ ntí ó yapa tọlọ́hun tó bá ti yapa tọlọ́hun kò lẹ́tọ̀ọ́ kí ó tẹ̀lé àṣẹ yẹn ṣùgbọ́n tí ntọ́pàṣẹ sí tí ó ti tako tọlọ́hun túláàsì ni kí obìnrin kó tẹ̀lé alákàṣe obìnrin lè fún mọ̀ràn lórí ntọ́ bá pàṣẹ sí ikú báyìí ni kò ṣe jẹ́ káṣe ṣùgbọ́n ìmọ̀ràn nìmọ̀ràn ọmọ jẹ́ tọkùnrin bá ti take decision lórí wípé báyìí ni kò ṣe tí nǹkan yẹn tí ò sì sí ìyàpọ̀ ọlọ́run bẹ́ẹ̀ tí ò sí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ó di túláàsì láti pé kí obìnrin kọ́tẹ̀lé tóbìnrin bá fẹ́ jáde ilé lápẹjúwe lọ bẹ àwọn òbí rẹ̀ wò àṣẹ àṣẹ sì wà lọ́dọ̀ ọkọ láti pé àsìkò wo ni yóò lọ ìgbà wo ni yóò lọ ta ni yóò bá lọ kì í ṣe pé kò wọ́n wá sọ pé ńgbà tó ti jẹ́ pé òbí òun ni òun gbọ́dọ̀ jáde ní àsìkò tó bá wù ú kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà torí pé àsìkò jíjáde yẹn ọkùnrin lágbára rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ó gbà tó wá jẹ́ pé ó yọ̀ǹda ká jáde ṣùgbọ́n ó fi sásìkò kan ni àbí ní pẹ̀lú kọ̀ǹdíṣàn kan ni kóbìnrin ó fi jáde ó tú láàsì láti tẹ̀lé àṣẹ ọkọ bẹ́ẹ̀ náà ni gbogbo tó wá jẹ́ máa ṣe tọkùnrin bá ti ń pa tí ọba ti sì yàpọ̀ ọlọ́run bá ń bẹ̀ obìnrin gbọ́dọ̀ máa tẹ̀lé ọlọ́run bá ń sọ fún wa yìí pé الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم ọlọ́run bá sọ àwọn ọkùnrin ni wọ́n jẹ́ òpómúléró fún àwọn obìnrin àwọn aya wọn nítorí ọlá tọ́lọ̀ ń gbé fún apá kan ju apá kan lọ yẹn pé ọlọ́run bá gbọ́lá fún ọkùnrin ju obìnrin obìnrin lọ lórí àwọn nǹkan kan tọ́pọ̀ nínú ẹ̀ náà ni pé ó àṣẹ lé ó fi ọkọ. So, obìnrin gbọ́dọ̀ mọ eléyìí fún ọkọ nígbà tó ń ti fi òbí òun lẹ̀ tó ń ti wà lábẹ́ alágbára míì tí í ṣe ọkọ ó ní àṣẹ lórí òun ó sì gbọ́dọ̀ máa tẹ̀lé àwọn àṣẹ yìí lókùgbà tí kò bá takò tọ́lọ́run ṣùgbọ́n tí ọkọ bá sọ yìí pé kí ó ṣe nǹkan tó jẹ́ takò tọ́lọ́run tẹ́sẹ̀ ń bẹ́ńbẹ́ èèwọ̀ ni kò gbọ́dọ̀ ṣe kò gbọ́dọ̀ tẹ̀ láṣẹ kìí sì sọkọ nìkan gbogbo ẹ̀yìn yòówù tó bá pààyàn láṣẹ ikú kéèyàn ṣe ń tí ọ̀takò tọ́lọ́run èèyàn gbọ́dọ̀ sí rárá bó tilẹ̀ ọmọ kódà kó sí olórí orílẹ̀-èdè èèyàn la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq kò lẹ́tọ̀ọ́ láti máa tẹ̀lé àṣẹ ẹ̀dá kan tó jẹ́ pé ìtẹ̀lé àṣẹ yẹn ó wà ń bi ìyapa àtọ́lọ́hùn. ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀tọ́ tí ọkùnrin ní lórí aya rẹ̀ òun náà ni kó fira rẹ̀ lẹ̀ obìnrin túláàsì ni kó fira rẹ̀ lẹ̀ nígbà tọkọ bá ti fẹ́ gbádùn rẹ̀ ọ̀wọ́ ọkọ sí fún àwọn àsìkò tí obìnrin ò lati láti fi ara rẹ̀ lẹ̀ fọkùnrin lásìkò tí bá ń ṣe nǹkan oṣù rẹ̀ lọ́wọ́ àbí lásìkò tí ẹ̀jẹ̀ obi ẹ̀jẹ̀ ìbímọ ẹ̀jẹ̀ tó wá lẹ́yìn ọmọ bíbí àbí lẹ́yìn ìgbà tí oyún bá ẹ̀jẹ̀ tó bá wá lẹ́yìn ìgbà náà là ń pè ní nifas tó bá ń wá ara rẹ̀ kò gbọdọ̀ rẹ̀ ọkọ bẹ́ẹ̀ náà sì ni kọ́kọ́ ó sì mọ̀ yìí rẹ obìnrin yẹ pé àárẹ̀ ń àárẹ̀ so èèwọ̀ ni kí ọkọ máa sọ ikú ńláṣẹ lórí ẹ̀ pé túláàsì kò fira rẹ̀ lẹ̀ fóun bẹ́ẹ̀ náà sì ni tásìkò òun bá fún tọ́jẹ́ pé òun àbá àsìkò díẹ̀ ní bẹ fún bí irun magrib àbírun àṣùbà tó pé lẹ́yìn tí alùfájàrí ti lani tẹ́kù téèyàn ọba sọ́ra sí ó lè di pé òun ọ̀yọ́ bá níbẹ̀ àwọn àsìkò tí àsìkò òun bá ti fún kò gbọdọ̀ fira rẹ̀ lẹ̀ fún ọkọ bẹ́ẹ̀ náà nínú àwẹ̀ Ramadan lọ́sàn haram ni obìnrin ò gbọdọ̀ fira rẹ̀ lẹ̀ fún ọkọ ọkọ tó ṣe pé wọ́n jọ wà nù lùú tí ò sí nǹkan kan tó lẹ́tọ̀ọ́ là fún tí ò tó yẹ pé ntí ọjẹ́ ẹ̀tọ́ fún un láti pé kí ó fi àwẹ̀ lẹ̀ kò sí fún un ṣùgbọ́n tí wọ́n bá tó jọ wà lórí ìrìn àjò kò sí èèwọ̀ nbí eléyìí ọlọ́run bá nìkan lọ́bọ̀ ní mímọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀tọ́ tí ọkọ ní lórí aya rẹ̀ òun náà ní wípé kò gbọ́dọ̀ jẹ́ wípé yóò jẹ́ kó wọ inú ilé ọkọ ẹni tó yẹ pé ọkọ ọmọ kórìíra rẹ̀ ẹni tọkọ ọmọ kórìíra rẹ̀ ó lè jẹ́ pé ó ń sìn náà ni lọ́kùnrin àbí ọkùnrin tí èso ń sinra náà ṣùgbọ́n nígbà tọkọ rẹ ò sí nlé kọ̀lẹ́tọ̀ kí wà kọkùnrin ọkàn wa máa bá ọ sọ̀rọ̀ nílùú ọkọ rẹ tí èsì wípé ọjẹ́ fámìlì rẹ àbẹ̀yìn tí ọkọ ti yọ̀ǹda fún yín tó bá dé o ẹ̀jẹ̀ ọ wọlé tí ì bá ṣe bẹ́ẹ̀ ọyẹ kọjá yín tó bá tiẹ̀ lọ́rọ̀ kan tó pàtàkì kó dúró ń kó so bá a ṣe ń a gbọdọ ṣe sìnà bẹẹ náà ni ba ọkọ lọ́kàn jẹ́ bí ò tiẹ̀ jẹ́ pé sìnà ṣẹlẹ̀ náà tí ó wàá jẹ́ pé yóò wàá rí obìnrin ọkùnrin ọkùnrin nínú pálọ̀ rẹ so láì ṣe pé òun lọ yọ̀ǹda pé kí ẹnìyẹn kó wọlé kódà kó jẹ́ gbága fún ni torí pé ntọ́ mọ́ lọ́dọ̀ iná nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀tọ́ tí ọkọ ní aya rẹ̀ òun náà ni wípé jáde kúrò nínú ilé àfikọ́gbà yọ̀ǹda tó bá sì gbàyọ̀ǹda lọ síbi kan ipò bẹ́ẹ̀ lòun lọ tó bá fẹ́ lọ bòmíì ó gbọ́dọ̀ gbàyọ̀ǹda míì lọ́dọ̀ ọkọ yẹn kó jẹ́ pé ibi tó bá gbàyọ̀ǹda kóun lọ náà ni kó lọ kó má máa jẹ́ pé yóò tún máa yà káàkiri ọlọ́run sì ti ṣe ìrọ̀rùn fún wa lásìkò tá a wà yìí káti ẹ̀ wípé ó tiẹ̀ fẹ́ ya bòmíì ó lè fóònù ọkọ láti seek permission láti béèrè fún yọ̀ǹda lọ́dọ̀ kesi pé bóyá yíyà káàkiri ń túmọ̀ sí pé ó ń ó lè jẹ́ tìṣekúṣe ó sì lè mọ́ jẹ́ tìṣekúṣe ọjọ́ pé ó ní bùkátà sí ni ṣùgbọ́n kéèyàn dágbére kéèyàn dágbére pò ń lọ èkó fọ́kọ rẹ̀ kọ́ á jẹ́ pé nǹkan iṣẹ́ nǹkan kan gbòó náà lọ àbújá ń jọ pàdé ńbẹ̀ sẹ́wọ̀n pé kò bá mu báyẹn sọ kéèyàn sọ pé ibìkan lòún lọ kọ́ á jẹ́ pé òbí mi lọ yà sí kọ́kọ́ náà wá rìn sásìkò òun náà kọ́ á bá àbí kọ́ pé ẹnìkan lọ sọ pé òun rí ìyàwó rẹ̀ níbi báyìí tó jẹ́ pé kò sí inú ibi tó dágbére so eléyìí ọ̀dà nínú ẹ̀tọ́ tí ọkọ ní lórí aya rẹ̀ ni pé kó gba yọ̀ǹda lórí ibi tó bá fẹ́ lọ tí ó bá fún yọ̀ǹda kó jókòó kàtẹ́ ipe ọkọ ń bínú lórí nǹkan kan kó rọ̀ àbí kó rán àwọn òbí rẹ̀ sí kí wọ́n bá sọ̀rọ̀ kí wọ́n kó lè fún ní yọ̀ǹda láti lọ sí ààyè tí ó lẹ́tọ̀ọ́ láti lọ fún bẹ́ẹ̀ náà sì ni kọ́kùnrin kọ́ mọ̀ sí ẹ̀tọ́ yìí lò kọ́ wá sọ gbẹ̀ndẹ̀ntì ọ̀mà ronú ní gbogbo ògbà ní gbogbo àsìkò lórí pé kọ́sàmọ́jáde kọ́sàmọ́jáde sá lára jíjáde so oríṣiríṣi nǹkan ni èyàn máa ń ṣàǹfààní bẹ̀ ní nípa ara ni nípa awọ awọ gan awọ tá ń lò so nípa pé kó wọn máa pa ọláǹfààní tí ń ṣe nípa pé kéèyàn jáde kó láàgùn ọláǹfààní tí ń ṣe nípa pé kéèyàn interact kéèyàn wà pẹ̀lú àwọn èèyàn kó bá wọn sọ̀rọ̀ ọláǹfààní tí ń ṣe nínú ẹ̀mí nínú ara so ọkọ kọmọ sí àṣẹ yìí lò láti pé tóbi bá ti wá dọdọ ẹ pé ìpàdé di súnà nìyẹn òde láéláé kò ní jáde mọ́ kọmọ ṣe bẹ́ẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀karùn-ún tí ọkọ ní lórí aya rẹ̀ òun náà ni wípé ọlẹ́tọ̀ láti ṣèrìn àjò pẹ̀lú obìnrin rẹ̀ lọ síbi tó bá wù kódà táwọn òbí rẹ̀ bá sọ pé kọ́mọ̀mù kò nù lù ọ̀rọ̀ lásán nìyẹn ọlọ́wọ́ bá sọ pé askinu hunna min haythu sakantum min wujudikum ẹ máa fi obìnrin yín gbé níbi tó bá rọrùn fún yín nínú ilé níbi yòówù tẹ́ bá wà tí túmọ̀ sí pé tó bá nù lù wọ́n lè jọ wà ń bẹ̀ tó wá jẹ́ pé ó náà ni kò sí èèwọ̀ níbi kí lọ síbi tí wọ́n jọ máa tún gbé àbí tí wọ́n máa gbé tí wọ́n máa tún padà wá sínú ìlú nínú ẹ̀tọ́ ọkùnrin ni tóbi bá tiẹ̀ wá jẹ́ pé nídìí abájọ kan tí òfin fẹ́ lọ kọ́rọ̀ ọkọ rẹ̀ kó béèrè lọ́wọ́ ẹ̀ kó tọrọ lọ́dọ̀ ẹ̀ tó bá yọ̀ǹda fún tí ó bá yọ̀ǹda fún túláàsì ni ló pé àtọ́bá sì ń jẹ́ ìyàwó rẹ̀ ibi tí ọkọ bá ní ọ̀yá kí wọ́n jọ máa lọ ni. ẹlẹ́ẹ̀kẹfà inú ẹ̀tọ́ tí ọkọ tó ní lórí ìyàwó ẹ̀ òun náà ni wípé ntọ́bájẹ mọ́ àwọn nǹkan iṣẹ́ inú ilé gẹ́gẹ́ bí ti ọ̀pọ̀lọpọ̀ àwọn màlìkíyà tí wọ́n sọ òun náà ni wípé kọjá wípé obìnrin ni ọmọ mójútó ṣùgbọ́n tó bá jẹ mọ́ nǹkan títa òun náà ni ọkọ ọmọ mójútó so eléyìí ni ìdájọ́ ànábì wa sallallahu alayhi wa sallam nígbà tí àìgbọ́ra ẹni yé tó ṣẹlẹ̀ láàrin Sayyidina Ali àti ìyàwó rẹ̀ ti ṣe Fátímà tó jẹ́ ọmọ ànábì wa sallallahu alayhi wa sallam ṣe ọlọ́run sàṣàlám ṣe ìdájọ́ yìí pé Fatima máa mójútó nǹkan tó wà nulé kí Ali kó máa mójútó nǹkan tí ó wà ní ìta ẹlẹ́ẹ̀keje nínú ẹ̀tọ́ tí ọkọ ní lórí ìyàwó rẹ̀ ó náà ní pé ó lè bá a nígbà tí ó bá ń tí ọ̀dà ìbáwí sì rèé ó pé oríṣiríṣi ìbáwí alákọ̀ọ́kọ́ ó lè bá a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ntọ́lọ́wọ́ba tó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ike wallati takhafuna nushuzahunna fa'iduhunna wahjuruhunna fil madaji' wadribuhunna fa in ata'nakum fala tabghu alayhinna sabila inna allaha kana aliyan kabira ọlọ́ba sọ pé obìnrin tẹ́ bá ń bẹ̀rù yìí pé ó ti fẹ́ gbẹ̀rù gbọ́n rí ó fẹ́ máa takò àṣẹ yín sísú ti ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti ẹ̀ ọlọ́ba sọ pé fa'iduhunna ìgbésí alákọ̀ọ́kọ́ ti kẹ́ ẹ kọ́ sí náà ní kíkẹ́ ẹ bá sọ̀rọ̀ kẹ́ ẹ ṣe wáàsí fún kẹ́ ẹ rọ̀ ọ́ tọ́ba jẹ́ pọ̀rọ̀ tútù ni ńlọ́ba bẹ̀ mu ẹ̀sẹ̀ fún tọ́ba jẹ́ pọ̀rọ̀ líle ni ẹ̀sẹ̀ fún inú ẹ̀tọ́ ọkùnrin ni ṣùgbọ́n yìí túmọ̀ pé kéèyàn máa ṣe ọ̀rọ̀ lódìlódì kọ́ máa bú obìnrin bùkúbù kọ́ máa fi tí ń bàánú jẹ́ bú àbí kọ́ máa sọ ọ̀rọ̀ sọkúsọ sí ṣẹ̀ríà ọ̀yọ̀ǹda ilé ìbáwí lọ́nà tó gbà dáa òun náà ni kí a ṣe pẹ̀lú ọkùnrin yìí pẹ̀lú obìnrin yìí bẹ́ẹ̀ náà sì ni ọlọ́run tí ọba gbọ́ ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì òun náà ni wípé ẹ lè yàn án lódì níbi ibùsùn eléyìí bọ́lá ọba ò tiẹ̀ sọ́gan nínú àṣà náà nínú ṣiṣẹ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni tí a bá ti kórìíra nǹkan kankan tóbi ń sì ń ṣe ara èèyàn ò ní yá láti pé kóun ó súnmọ́ sọlọ́n tún wáá fi ṣe wá ó tún fi wá kó wa lẹ́kọ̀ọ́ ipe tá a bá ba sọ̀rọ̀ tí ò gbọ́ a lè fi ibùsùn rẹ̀ a lè fi ilẹ̀ àwọn onímọ̀ sọ wípé ìgbà téèyàn máa pa obìnrin tì ní ààyè ibùsùn rẹ̀ àbí yàrá rẹ̀ téèyàn ò débẹ̀ tó bá jẹ́ pé obìnrin ò pé méjì lọ́dọ̀ èèyàn ni o ṣùgbọ́n tó bá jẹ́ pé obìnrin pé lọ́dọ̀ méjì lọ́dọ̀ èèyàn a gbọ́dọ̀ fi àìsúnmọ́ ẹnìkan ṣe ìdíyàjẹ fún èèyàn ń ṣàbòsí nìyẹn kò ṣe déédé ṣùgbọ́n àwọn nǹkan míì a lè fi ṣe ìdíyàjẹ fún ṣùgbọ́n ntọ́lẹ́tọ̀ sí ń pa sísúnmọ́ a gbọ́dọ̀ fi yún un ṣe ìdíyàjẹ fún nígbà tí yẹn bá ti ní obìnrin míì nínú ilé tí ọba wa gbọ́ tẹ ṣe léyìí ṣùgbọ́n ẹ má gbàgbé àdìsí anábì wa sallallahu alayhi wa sallam tó sọ yìí pé sobójúmu kọjá yìí pé ẹni tẹ́yìn ó tún pè sórí ibùsùn kó n fẹ́ súnmọ́ lèyìn wàá máa kó ẹgbà bò ní ọmọ náà ọlọ́run yọ̀ǹda ilé kò túmọ̀ pé túláàsì ní ká ṣe ọlọ́run sì yọ̀ǹda rẹ̀ kò míì pé ká lọ wá bílálà àbí ká lọ wá kòbókò àbí ká lọ wá pankẹ́rẹ́ ká máa kó bóbin rárá o so ní tó bá mú yẹn téèyàn bá fi ọwọ́ rẹ̀ tó bá fi gbá obìn léjìká ó ti yẹ kọ́mọ̀ yìí pé nǹkan yìí ó dùn yàn dẹ́mi so ní ìfọwọ́kàn tí ó jẹ́ kọ́mọ̀ yìí pé ntẹ̀yàn ń sọ yìí yẹn mọ̀ síríọ̀sì pẹ̀lú ẹ̀ tó ń bá yẹn nú jẹ́ ni inú ẹ̀tọ́ tí ọkọ tó ní lórí ìyàwó ẹ̀ ó náà ní tá à ń pè ní hakku ọkọ ní ẹ̀tọ́ kíkọ obìnrin ní ń bẹ lọ́wọ́ ẹ̀ o obìnrin ọ̀lẹ́tọ̀ ọkọ sọ pé òun kọ ọkọ lẹ̀ ní tá à ń pè ní talaq nù ṣẹ̀ríà ṣùgbọ́n ó lè dìmáǹdì ó lè ó lè ó lè ó lè béèrè fún fásikò nìkah títú yìgì ká obìnrin ó lè béèrè fún títú yìgì ká ní kóòtù ṣẹ̀ríà irú èyí tó wà ní mọ́sálásí ọjàba nìbàdàn àbí àwọn kóòtù ṣẹ̀ríà míì náà tí ọba wa rí yun lò gbogbo kóòtù tó bá lọ tó bá ti lè jẹ́ wípé wọ́n ó lo ìlànà tọlọ́run fún nípa pé kí wọ́n kọ́ gbìyànjú láti ṣe àtúnṣe láàrin wọn tí wọ́n bá wa rí ṣe lẹ́yìn ìgbà náà tọkọ ló tí ìyàwó ló ti sùn lẹ́yìn tí ò sì ní oyún nú so wọ́n lè pé àwọn tú igi ká so ìtú igi ká ọ̀nbẹ nínú Islam táǹpé ní fẹ́sìkò nìka obìnrin lè dìmáàndì fún ó lè jẹ́ nítorí kọ́kọ́ sùn ni ó lè jẹ́ nítorí àìsàn ni ó lè jẹ́ nítorí pé kò sún mọ́mọ́ ni tóun sì ní bùkátà sọkùnrin kò sí lẹ́tọ̀ọ́ fún kò ṣe sì ná so oríṣiríṣi nǹkan ló lè bí ṣùgbọ́n kọ́kọ́ sọ kóbìnrin wa sọ pé mo kọ́ ọ lẹ̀ so ní gbólóhùn ti tọ́láàkù ní Islam so kò sí yẹn fún obìnrin ọkùnrin lọ́lẹ́tọ̀ọ́ sí i gẹ́gẹ́ bí ó sọ wà nù àti hadith anabi wa sallallahu alayhi wa sallam nítorí àsìkò a wà sọ nínú àwọn ẹ̀tọ́ tí aya tó náà ní lórí ọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ní táǹpé ní mahar òun náà ní owó orí èèyàn gbọ́dọ̀ súnmọ́ obìnrin tó bá ti so igi rẹ̀ tán láì ṣe pé èèyàn ti sọ iye ntòun ó fi fún ní sàdáàkì ní owó orí kódà bẹ́yìn ọba tí ì fún èèyàn lè jẹ gbèsè ẹ̀ sọ́rùn ṣùgbọ́n gbọ́dọ̀ sọ ní tí ó jẹ́ kése pé yóò ní òun so igi n ò sì sọ̀rọ̀ jábì ọ̀rọ̀ owó orí so owó orí ẹ̀tọ́ obìnrin ni so ntọ́wásítì lóun ọgbà òun náà láàfún nínú nǹkan tó ní àṣùsí ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìnáwó ọlọ́wọ́ bá sọ pé wa 'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ọlọ́wọ́ bá ní ọkọ túláàsì ni kó máa pèsè ìjẹ ìmu fún ìyàwó rẹ̀ àti bùgbé lọ́nà tó gbà dáa ní tí ó tó bàbá jẹ́ pé tí ò ní tó ni á jẹ́ pé ìyún dúró lórí pé ọkọ ò rí tí ó tó nípa ìjẹ ìmu tiẹ̀ gan náà ṣùgbọ́n tó bá ti ní ìjẹ ìmu tó tó fúnra rẹ̀ ó gbọ́dọ̀ pèsè ìjẹ ìmu tó tó náà fún ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ náà ni fún àwọn ọmọ rẹ̀ orí rẹ̀ ní eléyìí wà so ọ̀pọ̀lọpọ̀ ọkọ ní èsè léyìí yóò gbé lérí pé obìnrin iná nìkọ́ máa ṣe ní tí ń ba àwùjọ wa yìí jẹ́ yóò máa béèrè ẹ̀tọ́ tiẹ̀ lọ́dọ̀ obìnrin àlẹ́ àlékò ẹ̀tọ́ tọ́lọ́ ń gbélò náà lórúkọ máa pè so yóò jẹjọ rẹ̀ níwájú ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀tọ́ tí obìnrin ní lórí ọkọ rẹ̀ ó náà ni pé tó wá bá wà ní condition tó ní ìdí ẹni tí ọmọ ṣe bọ̀ ìsìn túláàsì ní kọ́kọ́ wá fún un nípa pé bóyá àìsàn ló ń dá láàmú ni tọkọ òsì lè ṣe tí ò lè rẹ́ńdà sáfìsì yẹn fún un àbáwọn nǹkan míì náà ó tú láti láti pé kọ́wọ́ ẹni tí ọmọ kan lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀tọ́ tí obìnrin tó ní lórí ọkọ tí wọ́n bá ti ju méjì lọ ó tú láti wípé kọ́ máa ṣe déédé láàrin wọn ojú kànnà tí yẹn gbà máa ṣe déédé sọ ó ti wà nù hadith anabi wa sallallahu alayhi wa sallam nípa sísúnmọ́ kìí ṣe tú láti kí yẹn ó jẹ́ déédé ńgbà tọkọ bá ní bùkátà ni ṣùgbọ́n ń pa wọn jẹ wọn ó mu wọn nà ń lò aṣọ tí wọn wọ̀ ọ gbọ́dọ̀ jẹ́ pé ó ń ṣe déédéé ìṣe déédéé yẹn náà ni pé kọ́ máa ṣe ń tí ẹnì kọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ sí kọ́ máa ṣe fún un tó ṣàìsàn tó bá sí ten thousand kéèyàn ó fún ní ten thousand yẹn tí kejì rẹ̀ bá ṣàìsàn tó ní di fifty thousand kéèyàn ó fún ní fifty thousand kọ́ máa jẹ́ yí pé ten thousand lèyìn ò fún ẹni tó ní di fifty thousand so èèyàn ti ṣe àbòsí sí nìyẹn kò ṣe déédéé torí pé èsè déédéé ní ìbámu sí ntẹ́nì kọ̀ọ̀kan tó ní bùkátà sí bẹ́ẹ̀ náà sì ni nínú ẹ̀tọ́ táyà ní lórí ọkọ rẹ̀ òun náà ni wípé kó pín oorun láàrin wọn túláàsì ni ṣùgbọ́n nígbà tó bá pín oorun yẹn kìí ṣe túláàsì ni kó súnmọ́ ní àsìkò yẹn bẹ́ẹ̀ náà sì ni kìí ṣe túláàsì ni kó sùn nínú yàrá rẹ̀ ṣùgbọ́n ń lọ lẹ́tọ̀ọ́ sí ìgbádùn ní àsìkò yẹn so nínú ẹ̀tọ́ tó ẹlẹ́ẹ̀kẹfà tí ń ti kóra dúró tí aya tó ní lórí obìnrin òun náà ni wípé kó máa súnmọ́ obìnrin rẹ̀ ní súnmọ́ tí òfin lè máa wo ẹlòmíì ìwà burúkú nínú àwùjọ yìí tó jẹ́ pé ẹlòmíì ọdún kan ọdún méjì ọdún kan àbọ̀ ó lè má súnmọ́ ìyàwó ẹ̀ rárá so ọlọ́run òbí tó bá jẹ́ òmìnira kìyàmọ̀ torí kó mọ́sálà kan bẹ tá à ń pè ní mọ́sálà tó lè yí là tó bá ti lè pé oṣù mẹ́rin tó súnmọ́ obìnrin rẹ̀ so ọlẹ́tọ̀ kó sọ wípé ò fi ọmọ rárá so ká má máa fi eléyìí ká má máa fi dun obìnrin ló gbàtọ́ wẹ́ pé àlàáfíà sì wà tí yẹn lè máa ṣe lẹ́yìn eléyìí òun náà ni ìpín ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ẹ̀tọ́ òun náà ni ẹ̀tọ́ tó jẹ́ wípé àtọkọ àtaya ni wọ́n jọ máa ṣe fúnra wọn gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe béèrè fún àti òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam alákọ̀ọ́kọ́ ńbẹ náà ni al-mu'asharatu bil ma'ruf kí wọ́n máa bára wọn gbé pọ̀ lọ́nà tó gbàdá ọ̀nà tó gbàdá yẹn òun náà ni ìbámu sí àṣà ní ntí ọ̀tako islam kò ṣe dáadáa sí i kó náà ṣe dáadáa sí ọ kọ ọmọ wáyọnù kínní kó náà ọmọ wáyọnù ìwọ náà kọ ọmọ wáyọnù rẹ kó náà ọmọ wáyọnù rẹ kọ ọmọ sí ọ̀ṣọ́ sí ọkọ rẹ nínú ilé kọmọ jẹ pé ńgbà tó bá fẹ́ jáde lóòótọ́ máa sí ọ̀ṣọ́ jáde kó náà sì máa sí ọ̀ṣọ́ síwọ náà kọmọ jẹ pé aṣọ tí ò da àbá aṣọ tó ti di àlòpàtì ìní ọmọ wọnú ilé sáà ní gbogbo ìgbà eléyìí wà nù mu'asharatu bil ma'ruf gẹ́gẹ́ tí ibn abbas radiyallahu anhu tó sọ pé pẹ̀lú aya yìí ọmọ ń wo òun kọjá kókó wọn ọmọ tún ara mú fún obìnrin òun nínú ilé tí túmọ̀ sí pé kàjọba rẹ̀ ní gbépọ̀ lọ́nà tó gbàdá tí bá ń bí ẹnìkan nú ká máa sá fún un tí ọba sì mọ̀ pé lè bí ọ́nú máa ṣàlàyé rẹ̀ fẹ́nì kejì kọ́ mọ́ bá máa jẹ sọ́fìn tọ́ba sì jọ sọ́fìn ẹ̀ náà ká máa ṣàmójúkò láàrin ara wa kọ̀sẹ̀ tí ó pé tán ọlọ́run sì ti ta wá lólobó pẹ̀lú àyà yìí lórí wípé ìfẹ́ tá a fi bẹ̀rẹ̀ kò ní máa rí bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n mu'asharatu bil ma'ruf lókun kẹ́ máa fi ọ̀nà tọ́gbà da máa bára yín lò pọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ìgbádùn ara ẹni inú tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ láàrin ara wa ni ọkọ máa fira rẹ̀ lẹ̀ fóbìnrin obìnrin náà máa fira rẹ̀ lẹ̀ fún ọkùnrin ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé tí ìlọ́kọláyà tó bá ti lè ṣẹlẹ̀ láàrin èèyàn méjì ká ti mọ̀ yìí pé ogún ó ti fẹsẹ̀ rinlẹ̀ o láàrin wọn tẹ́nìkan bá ti lè gbẹ́mìí mì síwájú ẹnì kejì torí ẹ̀ la fi ń ṣe wáàsí fún àwọn ọ̀dọ́ tó yẹ pé wọ́n sọ pé àwọn ṣe ákídùn nìka àwọn ti ta ọkọ̀ yìgì wọn ò ní mú yàwó sọ́dọ̀ wọn ọ̀sẹ̀ lọ́hùn pẹ̀lú wípé wọ́n ti so yìgì wọn ò lukùn ọlọ́run tí májẹ̀mẹ̀ bá ti pé àìmúsọ́dọ̀ iná kò túmọ̀ pé wọ́n ti takùtọ̀ ọlọ́run ṣùgbọ́n ntí ọmọ bínú àwùjọ kò ní í dáa yóò fa tí wọ́n fi mọ ẹlẹ́sẹ̀ torí pé nínú àwùjọ tá a wà yìí àmọ́ kí a so igi ọmọ ká tún wá sọ pé kò tí ì lọ ilé ọkọ rẹ̀ so tí kú bá ṣẹlẹ̀ ńkọ́ nínú àwùjọ ìwọ̀n ò ní jẹ́ wọn gbógun ara wọn so tí ó fi wá máa fa wàhálà báyìí tí yẹn bá ti so igi kó sì yàmúyàwó rẹ̀ sọ́dọ̀ kọ́lọ́ máa ṣe ìrọ̀rùn fún wa ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé ìjẹ́ àná ó ti rinlẹ̀ láàrin lọ́kọláya tá a bá ti lè so igi ìyẹn pé àwọn èèyàn kan ti jẹ́ èèwọ̀ láti fẹ́ ní abala kìíní àwọn èèyàn kan jẹ́ èèwọ̀ láti fẹ́ ní abala kejì ẹlẹ́ẹ̀kẹẹ̀arùn tí màá fi parí ẹ̀ òun náà ni wípé ọmọ tó bá ti jẹyọ lẹ́yìn oṣù mẹ́fà téèyàn bá so igi ọkọ òun ló ní àfi tó bá rí ẹ̀rí tó dájú lórí wípé lẹ́yìn ìgbà tóbi òun ṣe nǹkan oṣù tán òun ò súnmọ́ rárá so títí tó fi dàsìkò tó kílèmù yìí kò ní oyún so ṣùgbọ́n tí ọba sí yẹn ọkọ ló ní ọmọ ẹni tó bá jẹ́ kó ṣe sìná láàrin rẹ̀ yóò jẹ ìdíyàjẹ tiẹ̀ nínú ṣẹ̀ríà yóò jẹ ìdíyàjẹ tiẹ̀ níwájú tọlọ́run bàbá tí a gbọ́ ìkọlọ jẹ kí ó wúlò fún wa ọlà àti tóbi àánú rẹ̀. àìṣe ustaadu wa abdulgelil alágùnfan nítorí àsìkò àwọn ìbéèrè méjì kan bẹ́ẹ̀ ń bì tẹ́sàrí bá wa dáhùn ọkọ èyí tí bí àwùjọ tó yẹ pé ọkọ kùnà láti ṣojúṣe lórí ìyàwó rẹ̀ tó fi wá di pé obìnrin yẹn fún wa ń lọ ṣe àwọn nǹkan tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ ẹ dákun ṣé ọkọ lọ́lẹ́sẹ̀ ni àbíyàwó ẹlẹ́ǹkejì òní wípé ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin láwùjọ wa lónìí bóyá torí pé wọ́n lóyún inú tàbí wọ́n ń tọmọ lọ́wọ́ ọ̀gọ̀rọ̀ wọn ń fi àwẹ̀ lẹ̀ kódà kí wọ́n lẹ́gbàá ti lè gbàwẹ̀ tó ti condition yẹn wọn ò gbàwẹ̀ kí lẹ́bàá sọ sáwọn méjèèjì yìí. ẹ alákọ̀ọ́kọ́ obìnrin tí ó jẹ́ pé ó lọ ṣe ti ọ̀dà nítorí pé ọkọ ò ṣe ojúṣe rẹ̀ bones yọ lẹ́sẹ̀ lórí ntọ́lọ ṣeun bẹ́ẹ̀ náà sì ni ọkọ náà mọ̀ lẹ́sẹ̀ bóyá sì náà ni àbọ̀lọ torí ẹ̀ lọ jalè ni àbọ̀lọ yáwó èlé ni torí pọ́kọ ò ṣe ojúṣe rẹ̀ so yọ bọ́ ṣe ń gbẹ̀sẹ̀ bẹ́ẹ̀ náà ni ọkọ rẹ̀ náà máa gbẹ̀sẹ̀ lórí ẹ̀ nípa ẹni tó lóyún oyún níní kì í ṣàìsàn nù ṣẹ̀ríà kódà lọ́dọ̀ àwọn oníwòsàn àmì àlàáfíà ara ni kéèyàn róyún ní ẹni tí ò lóyún láìsàn ṣe àjẹ́ pé nítorí pé èèyàn lóyún kò gbọ́dọ̀ sọ pé òun fi àwẹ̀ lẹ̀ o ṣùgbọ́n tí nǹkan míì bá kún oyún yẹn nípa wípé ọ̀n rẹ̀ tó bá ń gbààwẹ̀ tó ti fi dára wò tọ́run rẹ̀ pọ̀ jù tí ò lè kófù pẹ̀lú ẹ̀ ìgbà yẹn ló tó lẹ́tọ̀ àti fi àwẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó ń tọmọ lọ́wọ́ tó bá jẹ́ pé ọmọ rẹ̀ ò ní rí ọyàn mú ti dán wò bẹ́ẹ̀ àbí ó ń jẹ́ nira bá náà ni ó fi filẹ̀ ṣùgbọ́n tó yẹ pé kò sí yẹn bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ gba àwẹ̀ o ẹlòmíín bẹ́ẹ̀ tó yẹ pé ọmọ rẹ̀ gan ti fẹ́ súnmọ́ jíjá lẹ́nu ọmú túláàsì ni kọ́ gbá àwẹ̀ ọlọ́ọ̀bà nìkan ló ní mímọ́ o. wa rahmatulahi wa barakatuh.